مقل الغني بحق طلبه صاحبه قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وقال تعالى فإن أمن بعضكم بعضا فليؤدي الذي تمن أمانته وعن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال مثل الغني ظلم وإذا أطبع أحدكم على ملي فليتبع صلى الله عليه وسلم adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọba ọ ọba tí ó tún ṣe nírọ̀rùn fún wa láti sísọ́lá ní àárọ̀ yìí ọlọ́mọ́sá ìgbà alẹ́sìnfẹ́ ní kọ̀ọ̀kan wa gbogbo adúpẹ́ ní kọ̀ọ̀kan wa ń tọrọ ọlọ́mọ́sá ìgbà ọgbà èyí tá à ń ṣe fúnra wa èyí tí wọ́n ń ṣe fún wa èyí táwa náà ṣe fún yàn ọlọ́mọ́sá ìgbà ọgbà ọlọ́run sọ wá lé lórí rẹ̀ ọlọ́run sọ ìṣàánú wa wọ́n lé agbára ọlọ́run ọba wa. ìtì afẹ́fẹ́ ìbánisọ̀rọ̀ òun náà ni ọ̀rọ̀ nípa àmàna nínú àwọn kan tó jẹ́ ìwọ̀ lórí ilé ọlọ́run tí ànábì pa kíyèsí rẹ̀ òun náà ni pé gbogbo ẹni tí ọba gba nǹkan lọ́wọ́ yàn kó dá nǹkan yẹn padà sẹ́ni tí ó fi pamọ́ sí lọ́wọ́ nínú àwọn tọ́jú èèwọ̀ lérí ilẹ̀ ọlọ́run òun náà ni tí wọ́n fi kan pamọ́ sí yàn lọ́wọ́ kéèyàn má wàá fẹ́ dá padà fẹ́ni tí ó fi sí ni lọ́wọ́ padà àbí kí kéèyàn máa lọ lára láti dá nǹkan náà padà àbí kéèyàn yá nǹkan lọ́wọ́ ọmọ náà bí Adam kí ni wọ́n fẹ́ dá nǹkan náà padà èyí tó wá burú jù bẹ́ẹ̀ òun náà ni kí ẹni tó ní kó yá lọ́wọ́ ẹni tí ò ní kó wá má fẹ́ dá padà fún lásìkò tí ìgbà láàyè àti dá padà sí ń bẹ lọ́wọ́ rẹ̀ ó jẹ́ nínú àwọn nǹkan tí máa ń da àlámọ̀rí yàn rú ètí wọ́n pè ní àmánà òun náà ni tí wọ́n fi pamọ́ sí yàn lọ́wọ́ pé nǹkan yìí bá mi tọ́jú ẹ̀ tọ́ba dásìkò tó ń tọ̀ wọ́n fẹ́ lo nǹkan ẹ̀ ó dẹ̀ tẹ́wọ́ pé bá mi mú nǹkan tí mo tọ́jú sí ọ lọ́wọ́ kéèyàn sì wọlé kéèyàn sì fún nítọ̀ ẹni tí bá ń rí ṣe ọmọ lè dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ó ti wà nínú àwọn wòlíì ọlọ́run lérí ilẹ̀ ọlọ́run torí tí máa múyàn ya wòlíì òun náà ni kéèyàn máa tẹ̀lé àṣẹ ọlọ́run ọlọ́run sì pè ọ́ sàkíyèsí nínú àyà tó pọ̀ ipe táwọn èèyàn bá fi nǹkan sí lọ́wọ́ ẹ dá padà fún wọn àbẹ yá nǹkan lọ́wọ́ àwọn èèyàn ẹ dá padà fún wọn lásìkò tí wọ́n fẹ́ lo nǹkan náà àbí bẹ́ẹ̀ sì kọ́ ẹ ládéhùn wípé wọ́n máa ṣe báyìí àwa náà máa san iye báyìí tí wọ́n bá ti san iye tí wọ́n ní wọ́n san fún ọ òwò náà gbọ́dọ̀ gbìyànjú àmọ́ náà yẹ kó pé yìí tó gbowó lérí ẹ̀yìn ọgbọ̀dọ̀ sí bóyá sí ọwọ́ ni bóyá owó ni bóyá àwọn kọ́ni lẹ́kọ̀ọ́ ni bóyá mójú táwọn èèyàn ni bóyá wọ́n fi hàn sí ọ́fíìsì kan ni gbogbo tí wọ́n ti ní máa bá wa ṣe wọ́n gbé ilé ọlọ́wọ́ àmánà ni lẹ́nìí ọ̀pọ̀lọpọ̀ wa a máa ń wò ó pé owó tó bá ti bọ́ sọ́wọ́ ẹni ó ti lọ náà nìyẹn àjẹgbé òun náà ló wá àwọn èèyàn wọ́n ní gbogbo wa kálẹ̀ tají tàbá tají tẹ́lẹ̀ ìpè ọlọ́run ọba àlá ọba ẹlẹ́sàn ni o ọlọ́run ọba àlá ìgbàgbé ọlọ́run oṣù ní kú gbogbo tó wọ́n fẹ́ ta fún yàn gbowó rẹ̀ kó pé pérépéré lọ́wọ́ onítọ̀hún kó o sì fún ní tó fẹ́ rà kó pé pérépéré eléyìí ni wọ́n ń pè ní àmánà. gbogbo tí wọ́n bá gbé lẹ́yìn lọ́wọ́ nípa nǹkan yìí <clears throat> ẹ bá wa fún àwọn èèyàn nǹkan yìí ẹ bá wọn fún bàbá ẹ bá wọn fún ìyá àbí ẹ bá wọn fún àwọn àbúrò yín àbí nǹkan yìí ẹ bá fún àwọn mùsùlùmí náà pè ní èyí ń fún wọn ọlọ́run ọba àlá ó ṣe àkólé kan lérí ẹ̀ púpọ̀ torí béèyàn bá ní àmánà èèyàn máa jẹ́ kí ìsẹ̀mí àwọn èèyàn kọ́ rọrùn èèyàn náà máa gbígbé ṣe ayé rọrùn àjẹ́ pé kéèyàn lámàánà ẹni tó lámàánà náà yóò máa ṣàǹfààní fún rẹ̀ lẹ́yìn náà yóò tún máa ṣàǹfààní fún àwọn èèyàn. ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala ọlọ́ọ̀bá ní inna Allaha ya'murukum an tu'addu al-amanati ila ahliha ọlọ́ọ̀bá ní òun pa yín láṣẹ an tu'addu al-amanati gbogbo àwọn ẹgbà ẹ tọ́jú ẹ ẹ bá mi tọ́jú ẹ ọ̀dà mọ̀ yá ọ fásitì báyìí ọlọ́run bá ní ẹ̀dá padà ilá àlìhà ẹ̀dá padà fáwọn tó ní o tọ́lá yìí ká ẹ ní àwọn ni wọ́n ní wọ́n fẹ́ gbalé lọ́wọ́ àwọn èèyàn àdéhùn tẹ́jọ ṣe ni pé ìwọ máa lo lé fọ́dún kan bàbá onílé yóò gbowó lọ́wọ́ rẹ bóyá hundred àbí one twenty àbí one fifty bàbá onílé ọgbọ́dọ̀ gbowó ẹ̀ ìwọ náà gbọ́dọ̀ lo lé tó fẹ́ lò tẹ́nìkan bá ti ṣe kàfẹ́ nìkan náà méjèèjì èèyàn lámàánà àlọ́sùrù sallallahu alaihi wasallam anábìrin làdínà lèmọ́lá àmàna tàlà anábìrin tó bá lóun lẹ́sìn ẹ̀sùn rẹ̀ ò pé làdínà lèmọ́lá àmàna tàlà ẹni tí ó bá ti lámàánà ẹ̀sùn rẹ̀ ò pé kọ́dà ó dédé pé tí bàbá yẹn ọ̀ràn yẹn lọ́lé ẹ̀kọ́ gbígbà owó ni wàá lọ kẹ́kọ̀ọ́ èèyàn gbọ́dọ̀ mọ̀ mú ẹ̀kọ́ délé nítorí pé bàbá yẹn ti sanwó èyàn náà gbọ́dọ̀ mú ẹ̀kọ́ yẹn délé owó tí wọ́n fún yẹn yẹn àmọ́ ni ipe lọ́lẹ̀ fi kẹ́kọ̀ọ́ kí ni wọ́n wá ṣeré gbàtọ́ tó fi da padà dé o sì kankan lérí ẹ̀ mọ́ ọmọ yẹn àmọ́ náà yẹn o ti jàǹbá rẹ̀ àmọ́ náà ó gan ẹni tó jẹ́ olórí ẹbí gbogbo àwọn fámìlì ni àmọ́ ni nítorí bó ṣe wà yẹn ọlọ́run Allah subhanahu wa ta'ala yóò bi gbogbo ẹni tó bá jẹ́ adarí pé bó ló ṣe ṣe àwọn tí akósẹ́yìn rẹ̀ bó ló ṣe ṣe wọ́n sí ìmáàmù mọ́sálásí àwọn jàmáà rẹ̀ àmánà ni ìwọ́tọ̀ jẹ́ md níbi iṣẹ́ gbogbo àwọn ọmọọṣẹ́ rẹ̀ àwọn tí wọ́n wọ́kàsí rẹ̀ àmánà ni pòpáìtọ̀ pé gbogbo àwọn tí wọ́n bọ kọ́ni lẹ́kọ̀ọ́ tí wọ́n ń làágùn àmánà ni wọ́n bá ti ṣiṣẹ́ wọn tán wọ́n ní ó sì fún wọn lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ làwọn tí wọ́n ṣiṣẹ́ lábẹ́ ọ̀gá iṣẹ́ tó ń gbé fún atọ́ ní yìí ni wọ́n gba àmánà fún ọgbà àmánà ọwọ́ ń jàǹbá gbowó pé àmọ́ òṣìṣẹ́ pé eléyìí ní máa ń yọ àlùbáríkà kúrò nínú owó téèyàn bá ń gbà ní sì máa ń yọ àlùbáríkà kúrò nínú iṣẹ́ téèyàn bá ń ṣe gbogbo apátápátá fẹ̀yìn náà amina bá àdùkùn bá ọ̀dọ́ ọlọ́wọ́n bá ní tẹ̀lé kọ̀ọ̀kan yín tẹ́ bá fi nǹkan pamọ́ ṣọ́ra yín lọ́wọ́ tẹ́ fọkàn balẹ̀ ṣọ́ra yín pẹ̀lú adì lẹ́tọ̀ tómìnà àmánàtà ẹni tí wọ́n fọkàn balẹ̀ sí yẹn kó rí i pé ẹni tí wọ́n ẹ̀sìpẹ́tì pé òun ó ṣe kó rí i pé ó ṣe pérépéré ẹni tí wọ́n ẹ̀sìpẹ́tì lọ́dọ̀ rẹ̀ wípé a ẹ̀yẹ kò lè ṣe báyìí ẹ̀ fún dọ́gà bá ń bọ̀ ẹ̀jẹ̀ máa ṣe gbàtà serious dọ́gà bá ti yẹ́yìn padà ká máa ṣe nǹkan eléyìí yọjú àdánwò tọ́pọ̀ láwùjọ wa kò yá yọrí kan rẹpẹtẹ nígbà míì ẹ máa rò pé ọ̀gẹ̀dẹ̀ ń pọ́n ni ẹ̀ ní ń jẹra ni ẹ máa pé ń ṣiṣẹ́ àmọ́ àtọ́lọ́hún àmánà ó jẹ́ ọ̀kan nínú ìtẹ̀yẹ̀ máa fi máa lẹ́fún ìgbàgbọ́ yàn anábìnrin làdínà lèmọ́lá àmánà tàlà ẹni tí ó bá ti lámàánà anábìnrin kọ̀lẹ́sìn wọ́n ní abúrò rẹ̀ kàrọ̀dọ̀ aláàánú afáwọ̀ abúrò rẹ̀ ọlọ́nkọba yóò ní sí wọn wọn ní àná Rasulullah sallam kọ́lá wọn là nábì sọ pé mọ́tòlù lọ́dọ̀ ẹ̀mí yìí góòlù kí kọ́ yá lọ́dọ̀ ẹni tí ò ní kọ́mọ̀ wá fún onítọ̀hún padà lásìkò ó lè padà fún ọ àmọ́ yóò kọ́kọ́ hàn lè mọ̀nà àní tá àkérò lè gẹ̀ẹ́nì ẹni tó ní owó wà lọ́wọ́ ẹ̀ ó níbi ten million látòjúwe ọwọ́ ayá five thousand lọ́wọ́ tálíkà kò tún wá fún bọ̀rọ̀ owó sì ń bẹ lọ́wọ́ ẹ̀ anábìíní àbòsí ńlá ni wọ́n ju ọlọ́run ọba ọ̀

Ibrahim ọjẹ Zaidu lówó Zaidu wá dé ọfẹ béèrè owó rẹ̀ Ibrahim wá sọ pé òun ò lówó lọ́wọ́ Zaidu o àmọ́ Ahmad ọjẹ òun lówó dèbí owó ẹ̀ mọ́ bí mi mọ́ Ahmad ni kọ́ ọmọ lọ sí kínní kọ́ ọmọ lọ lè bí anábìlẹ̀ ni tí wọ́n bá sọ̀rọ̀ ẹ̀ fún Allahu akbar anábìlẹ̀ ni fálíyà ti bá kó fi Ibrahim lẹ̀ lọ́rùn ahmed tán ní kọ́ máa lọ lè béèrè lọ́wọ́ ẹ̀ ọ̀dọ̀ rẹ̀ ní kọ́ máa lọ torí pé ibrahim náà lówó lọ́wọ́ ahmed àwọn alfa ní eléyìí ó wà nínú àwọn makarimul akhlaq nínú àwọn ìwà tí ọkọ mọ̀ láwùjọ anábìnrin gbogbo ẹnìkan tí wọ́n bá sọ fún pé owó tí mo gé ọ́ ní tí ní amẹ́nìkan náà jẹ mí lọ́lẹ̀ béèrè lọ́wọ́ rẹ̀ téèyàn wá lọ bẹ̀ tó lè béèrè wọ́n lọ́dún tó ń wọ́n lọ́dún tẹ̀lé sunnah ojúṣe ńlá muhammad sallallahu alayhi wa sallam wọn nígbà tó ẹni yẹn ò ní dá lóhùn nígbà tó wá dé pé ẹni tí wọn ní ká lọ lè bá yẹn gan òun gan ò ní kò sì ṣòro pé yọ sàn án kọ́ máa jẹ́ pé wọ́n máa gba bọ́ọ̀lù àmọ́ ẹni yẹn ní wọ́n ní tí wọ́n bá sọ fún yàn pé wò má béèrè lọ́wọ́ mi má má lè béèrè lọ́wọ́ ẹni tó jẹ náà lówó àyẹ̀mí ni gómìnà òun fi ẹni tó jẹ lówó lẹ̀ lọ́rùn kọ́ máa lọ lè bẹ́ẹ̀ ni tí wọ́n ní kọ́ lọ lè bá eléyìí wà nínú àwọn ìwà tí òjísọ́nà Muhammad sọ́sọ́nà tó fẹ́ káwa mùsùlùmí ká ní torí kẹ́mi ó lè bá a balẹ̀ torí ẹni tó bá jẹ gbèsè ẹ̀mí rẹ̀ balẹ̀ ẹni tó bá jẹ gbèsè ìbànújẹ́ tó bá sì máa o ẹlòmí ọ̀ máa ẹlòmí ọ̀ yáwó lọ́wọ́ yẹn kọ́lá kò ní daṣọ mọ́ tọ́ka mọ̀ pé ó wà lọ́wọ́ ẹ̀ níjọ́ tẹ̀ sí ìjọ yára yín ẹ̀ pẹ́ búra yín lọ́lẹ̀ ń lò kọ́dà padà gbogbo tẹ̀yìn bá yá tó bá dé bí àlùkè tẹ́ni tó ní owó yẹn ọ̀bá bùn yàn anabi ni atẹ̀dẹ̀rú na malimoflis anabi láwọn nǹkan bẹ tí wọn ní ní lọ́rùn gbogbo sẹ́ẹ̀rí wọn wọn rí i pé tẹlomin náà padà jẹ́ malimoflis anabi ni akalamala hada gbogbo àwọn tó gba owó yẹn abọ́yá ó yá ni o abọ́já gbà wọ́n ní wọ́n wá yọ nínú iṣẹ́ rẹ̀ wọ́n wá fi sínú àkáǹtì ẹni tí ó yáwó lọ́wọ́ ẹ̀ adigun tó bá yáwó lọ́wọ́ àwọn èèyàn tó bá san ẹni tó lówó yẹn ló ń kírun fún gbogbo àwẹ̀ tó ń gbà yẹn ẹni tó yáwó lọ́wọ́ ẹ̀ òun ni wọ́n padà kó fún ájì tó lọ yẹn wọ́n withdraw rẹ̀ wọ́n kó sínú àkáǹtì ẹni tí ó yáwó lọ́wọ́ ẹ̀ ànábì ní gbogbo sẹ́ẹ̀rẹ́ rẹ̀ pátá ni yóò fi san gbèsè lọ́rùn tí ó bá wá sí sẹ́ẹ̀rẹ́ nínú sẹ́ẹ̀rẹ́ rẹ̀ mọ́ ó sì tún jẹ́ àwọn èèyàn náà lówó wọn lànà bí ọlọ́wọ́n bá sọ pé kí wọ́n máa mú nínú àwọn sẹ́ẹ̀ bú àwọn tó lówó àwọn ẹ̀ṣẹ̀ táwọn tí ó lówó tí wọ́n dá gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó dá wọ́n wá kó kóònù fáìlì ẹ̀ wọ́n wá kó sínú fáìlì ẹni tó yáwó téèyàn bá ń ronú àdísù yìí bẹ́ẹ̀ bá yáwó lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́yìn máa dá padà téèyàn bá wá tì ní ọmọ wa sọ fọ́ńtọ̀ ń pètò ní ìgbàgbé owó yín o ẹlòmíì lọ́ba ti yáwó tán ó ti parí nìyẹn yọ́mọ wa sọ fún yín pé ọyọ kó tún kù lọ́wọ́ ẹ báwo ni wọ́n sọ̀rọ̀ kó wà lọ́wọ́ ẹ wọ́n bá wà lọ́wọ́ ẹ gan nígbà tí ń fún ọ sí ọlọ́run bùn ọ ní àbójá o bọ́ọ̀ bá wá ní ọlọ́lẹ̀ bá pẹ́tò kò sábàáyọ máa o dákun mọ́sà àgbọ̀n lọ́wọ́ yìí eléyìí dájú kọ́ wá dákẹ́kọ̀ọ́ mọ́ wọn lọ ọ̀kan nínú àwọn ẹnìkan fẹ́ jáde kó ládùúgbò kan mo wá sọ fún mo ní sọ́ọ̀ jẹ́ owó ládùúgbò tó ti fẹ́ kú ọ ọlọ́run jẹ ọ̀yá lọ́lẹ̀ kọ́ wa lọ́ba list gbogbo ẹ̀ mọ́nítọ̀ nítorí fẹ́ gbé jáde àdúgbò yìí kú gbogbo tàájùdì rẹ gbogbo àwẹ̀ rẹ gbogbo sàárà rẹ gbogbo iṣẹ́ rẹ tó rò pé ó ṣe koran ọkàn dọ́rùn ọkàn pé kò sínú fáìlì ẹ̀ mọ́ bá sàbòsí yìí tá a fẹ́ dì nínú hadith yìí pé ní gbogbo èèyàn tí ọba ní tọ́ba wá yá lọ́dọ̀ ẹni tí ò ó ní jù lọ ẹni wọn bá sítọ̀ ń ra mọ́wọ́ ó tún wáá yá ń bẹ̀ kọ́ wá san àbí kò tètè fún un àdébìyí ni ó bí ọlọ́run ọba ná púpọ̀ torí pé ọ wà lọ́wọ́ rẹ̀ ó tún wáá ní jù lọ ó tún wáá hàn léèmọ̀ ẹ kàn rí tẹ́lẹ̀mí ọ jẹ òṣìṣẹ́ lówóṣù mẹ́ta mẹ́rin yóò sì máa gbádùn ayé tiẹ̀ wọ́n máa béèrè fún àwọn òṣìṣẹ́ wọ́n máa ń sọ́fà àníkàṣe sùúrù fún un dábàá dẹ̀ sẹ́mi ká ṣe àwọn èèyàn láyà jama engineer gba àwọn òṣìṣẹ́ ṣiṣẹ́ ní sáyẹ̀tì jama wọ́n sì kó hundred million lé lọ́wọ́ ó sì lọ lè dẹ́pọ́sìtì ilé kó sí báńkì àwọn àwọn tó ti làágùn wọn ti dààmú wọn máa béèrè owó yóò máa ní ká ṣe sùúrù fóun nígbà míì gan kò ní padà san mọ́ àbí kọ́ pẹ́ kó tó san engineer àdáwì ń lo mọ́tò pé ó nílé ń jẹ oúnjẹ wọn rọrùn àwọn fámìlì rẹ̀ wọn comfortable àwọn tí wọ́n wá ru pọnpọnpọn àwọn tí wọ́n ń kórin àwọn tí wọ́n ń kó block àwọn tí wọ́n ń kó yẹ̀pẹ̀ eh, owó wọn wá ha síta lọ́wọ́ rẹ̀ ẹ̀ ń gbọ́ ẹ̀kọ́ lọ́wọ́ bínú lóòótọ́ wọ́n ní o tún wá gba tàwọn tí ò ní mọ́tì ẹ̀ wọ́n á hàn wọ́n lè mọ̀ ẹlòmíràn máa sọ pé àwọn ah, ya wọn sàsóhun àbí ayé ayé ayé ayé ní bẹ́ndì ọ̀rọ̀ wọn ayé kọ́ òun fúnra ara rẹ̀ náà ní ṣe rẹ̀ ìjà jìnnà sábòsí o àbòsí ọlọ́wọ́n ọ̀fẹ́ ẹni tó bá bẹ̀ ń sẹ́ gbìyànjú kó fún lọ́wọ́ rẹ̀ kó pé ẹni bá bẹ̀ ń sẹ́ ìwọ náà sáfù rẹ̀ kú pé àmánà oye ó wà láàrin ẹrú àtọlọ́wọ́n ba rẹ̀ abẹ́lẹ́ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ nìkọ̀ọ̀kan wa gbogbo a ti ń bẹ lọ́rùn wa ọlọ́mọsàdì á lè ṣe bọ́lọ̀ wa gbogbo eto àwọn èèyàn tó wa ọlọ́mọsàdì lè dá padà fún wa ní pípé gbogbo ẹ̀tọ́ tiwa náà tó ń ta ọlọ́mọsàdì padà wa náà ń sọ lóríire sórí wa torí wọn tọba ti nígbà míì gan ẹni ẹni máa mà àmọ́ lọ́n fara ara rẹ̀ ọlọ́run mọ̀ bínú sí yàn nítorí bá ti mọ̀ pé o lè ṣe mọ́gbà àmọ́ náà tọ́ba lè mójútó mọ́gbà àkíní yìí lè ṣe o wọ́n ò lè gbà á àmọ́ tọ́ba ti gbà á ó ti dọ̀nà sí ọlọ́run kábẹ̀rẹ̀ ọlọ́run ọba ní kọ̀kọ̀ kábẹ̀rẹ̀ ọlọ́run ọba ní gbangba kí àtibọ̀tán wa ó lè dáa lẹ́yìn náà ká pàdé ọlọ́run pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọn bẹ ọlọ́run ọba nínú àánú àti agbára ẹ̀dínkọ̀ọ̀kan ọlọ́mọṣà mú wa dúró kọ́lọ́mọṣà ṣàánú wa.